a kí gbogbo nàìjíríà kú òmìnira tí à ń ṣe lónìí ọjọ́ òní ọjọ́ ọmọ lè gbàgbé ni gbogbo àwọn tí wọ́n ṣe wàhálà lórí orílẹ̀-èdè yìí tí orílẹ̀-èdè yìí fi da kọ́lọ́run bọ́ba ṣàlékún àánú wọn níwájú ọlọ́run àkọ́kọ́ president ní nàìjíríà àwọn mẹ́ta kan ń bẹ nígbà tí wọ́n gbòmìnira bóyá jẹ́ pé wọ́n pọ̀ àmọ́ àwọn tọ́jà ọlọ́run ní kí wọ́n ló nígbà ní Dr. Nemad Azikiwe bẹ́sẹ̀ntì àkọ́kọ́ ní 1960 tí ń ṣe October 1 ilẹ̀ la gbòmìnira ẹ̀yin náà mọ dálù ṣe fúnra yín àfà wọ́n wá ń bálu náà bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n á yan bẹ́sẹ̀ntì àkọ́kọ́ ní 1963 tí ń ṣe Nemad Azikiwe ó wá ṣe di 1966 àmọ́ kó tó di pé wọ́n yan bẹ́sẹ̀ntì àkọ́kọ́ òun ni bàbá wa kẹ́ Abubakar tàfáwá bàlẹ́wà nínú àwọn tó jẹ́ pé wọ́n ṣe takuntakun lórílẹ̀‐èdè nàìjíríà yìí tó jẹ́ prime minister àwọn prime minister àwọn jẹ́ olùṣàkóso nàìjíríà nígbà ní wọ́n jọ wà ń bẹ̀ tí fi gbòmìnira ni àti bàbá wa ọbáfẹ́mi awólọ́wọ̀ bàbá ọbáfẹ́mi awólọ́wọ̀ yìí òun ni ò jẹ́ kí àwa yorùbá ọmọ bẹ nípò ẹrú dòní tí ó bá jẹ́ pé wàhálà tí bàbá yìí ṣe lórílẹ̀‐èdè nàìjíríà yìí ni president ò lè tọ́ sọmọ yorùbá ẹ̀yọ̀kan báyìí kọ́lọ́wọ́n bá ṣàlékún àánú fún bàbá náà torí wàhálà wọn èèní là ń sọ tó bá jẹ́ pé tí èyí bá ṣe ọlá pé pẹ́sẹ̀ntì ọ̀bọ́ sí ọwọ́ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ́ ni ká ní pẹ́sẹ̀ntì bá bọ́ sí wọn lọ́wọ́ ohun tí ń jẹ́ èdè Yorùbá bí ohun tí ń jẹ́ èdè bó ṣe gùnkè lágbàáyé tí àwọn èdè ńláńlá lárúbáwá English àtàwọn èdè míì ní bẹ́ẹ̀ náà èdè Yorùbá ọ̀bá rìn lágbàáyé tó pé bàbá náà fẹ́ràn ilẹ̀ Yorùbá púpọ̀ àmọ́ ìwọ̀nba pé ó jẹ́ olùṣàmójútó ilẹ̀ yorùbá látòkè délẹ̀ ó kó wa kó olóko ẹrú again kọ́lọ́n bá a sàlékún àánú bàbá náà. ìlérí ṣe sí bẹ́ẹ̀ ìjọba nàìjíríà tí ìjókòó kò sí tí òjì kí orílẹ̀-èdè yóò tó tó ju pé àtìlẹ̀ lẹ́rú ti wọ́ àfáàní ìsá tọ́ọ̀bà asínú lìmárì tọ́ọ̀bà ti wùmúrù tí ìpìlẹ̀ ẹ̀dá bá ti dàrú gbogbo nǹkan alámọ̀rí ẹ̀dọ́ dàrú ni ètò nàìjíríà tí ìjókòó làwọn tó jẹ́ àwọn àwọn biafra làwọn bá gbógun ní 1967 làwọn náà bá gbógun àwọn fẹ́ yà lọ́tọ̀ ogun abẹ́lé bẹ̀rẹ̀ ogun abẹ́lé náà tó wá bẹ̀rẹ̀ níbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà tajọ pààlà tí wọ́n fọlá nàìjíríà tọrọ tó lásìkò ní nàìjíríà dà gbogbo ayé ní fọlá nàìjíríà tọrọ àwọn tó fún alómìnira gan pé èdè yìí mà lálùbáríkà ogun abẹ́lé ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ti ń wọnú ti 1966 làwọn ológun wá ìjọba afa Major General Agui Irosi 1966 àwọn ni wọ́n gbàjọba àwọn náà gbìyànjú lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà ọ̀ya General Yakub Gowon àwọn náà gbàjọba ológun làwọn náà àsìkò wọn le kẹkẹkẹ wọn gbàjọba àwọn náà gbìyànjú àmọ́ bó ṣe le tó ara ò le fún Nàìjíríà kò mẹ̀kúnnù tó bá yí fá àwọn náà gbìyànjú nígbà tó yá bàbá General Muritala Muhammed àwọn náà gbìyànjú wọn kópa bàbá dáadáa bàbá náà ṣiṣẹ́ takun lásìkò tiwọn aládé aráàlú aládé ìlú kọ́lọ́n bá foríjì wọn àfà àwọn ológun wọn gbé abẹ́ ní àṣàlékún àánú wọn ìgbà táwọn wá kó ń bẹ̀ bàbá wa general general Ọbásanjọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ iná làwọn wá gbà àwọn ni wọ́n á gbé ìjọba alágbádá wọlé wọ́n gbéjọba alágbádá wọlé ìlú dá lásìkò tiwọn Ọbásanjọ́ náà gbìyànjú ó gbìyànjú àfà àwọn ni wọ́n á ṣàdéhùn pé ah ìjọba yìí o káwọn alágbádá ní ọmọ ṣe ká ṣe ní ìjọba àwa ara wa kọ́mọ̀ jẹ́ tológun mọ́ tó lásìkò tàwọn ológun náà ẹ gbogbo ẹ lè koko náà lásìkò wọn náà ẹ lásìkò ó sì gbogbo ẹ náà lè rọ ó sì lè díẹ̀ àfà bàbá wa Ọbásanjọ́ àwọn wá gbìyànjú àwọn wọn pé àdéhùn wọn gbé fún Shehu Sangari Shehu Sangari náà ṣe àwọn náà ṣe bóra jẹ́ pé ipò nìkan sẹ́ni tí ó débẹ̀ tí ó fẹ́ filẹ̀ ìjọba ológun ó wá padà gbá padà tí í ṣe general Muhammadu Buhari àsìkò tí bàbá Muhammadu Buhari gbà àsìkò náà lé kókó gbà nínú ẹ̀ tó jẹ́ pé èrí ẹ̀ta ẹ̀ta ẹ̀ta ìlúbọ́ àti èrí làwọn èèyàn jẹ tó tó àsìkò kan àfà bàbá wa Ibrahim General Ibrahim Babangida àwọn náà wá gbà tó tún jẹ́ ìjọba ológun lásìkò táwọn ń sọ̀rọ̀ yìí kọ́lọ́wọ́n bá a ṣàánú gbogbo àwọn tí ń bẹ láyé nu wọn kọ́lọ́wọ́n bá a ṣàánú wọn àwọn tó ti lọ kọ́lọ́wọ́n bá a kẹ́ wọn àfà déédé àsìkò yìí bàbá wa General Babangida àwọn ló yẹ kí wọ́n gbé ìbò fún bàbá wa Abiola aláàánú gbogbo ayé aláàánú gbogbo mẹ̀kúnnù ah ọlọ́run àwọn ẹni eré ti lọ kọ́lọ́run bá foríjì wọn kọ́lọ́run bá kẹ́ wọn bàbá abiola ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn tó wáyé pé abiola bá di pẹ́sẹ̀ntì nàìjíríà ní orílẹ̀-èdè yìí ọ̀bá dájú báyìí lọ àmọ́ látara ọ̀tẹ̀ àtàbò sí wọ́n dìbò lọ́dún náà lọ́hùn abiola lọ wọlé ìlú dẹ̀ fẹ́rẹ̀ rẹ̀ torí olówó ti ń sàánú ti ń tọrẹ ni nígbà tí lu fẹ́rẹ̀ rẹ̀ tí president ti bẹ ní àsìkò ní ògbé ìbò kalẹ̀ ìlú bá dàrú abiola yìí fẹ́ da nàìjíríà rú wọn ti abiola mọ́lé látara ọ̀tẹ̀ àti ète ọ̀tẹ̀ yìí náà ló wọ̀ ọ́ títí wàá wò pé ah, ipò yìí kò lè mọ́ bẹ́ẹ̀ làwọn náà wàá wò pé ah, àwọn lè mọ́ bájọba yìí lọ ni wọ́n fi gbé ìjọba náà kalẹ̀ wọ́n fi yẹn Fìdíhẹ Fìdíhẹ tí wọ́n yẹn òun náà ni Ṣónẹ́kàn náà ni bàbá tí wọ́n yẹn lọ́dún náà lọ́hùn àwọn náà ṣe tọ̀dọ̀ tí wọ́n níwọ̀nba àgbà díẹ̀ àsìkò tí wọ́n ń sìn lọ́wọ́ iná ní general Abacha iná ní bàbá wa gbà bàbá dáadáa ah àsìkò tí bàbá gba president Nàìjíríà ah wọ́n mi Nàìjíríà jìgìjìgìjìgì débi tó yẹ pé gbogbo nǹkan sì dáa lásìkò lóòótọ́ náà bí bàbá ti gbìyànjú tó ìkí òlé tó bá yí fá ìkí òlé tó bá yí o gbẹ́ pé orílẹ̀-èdè yìí èèyàn ríró kò lè kò lè kò lè níjọba orílẹ̀-èdè yìí ṣe bàbá gbìyànjú kọ́lọ́run bá ṣàánú àwọn náà àfà ìgbà táwọn wá táwọn náà ṣe tọ̀dọ̀ tiwọn iná ní general Abubakar Salami iná làwọn náà wá gbàjọba àkọ́kọ́ president tó kọ̀wé fi ipò lẹ̀ pé a àdéhùn tá a jọ ṣe àkọ́kọ́ ológun tó kọ̀wé lẹ̀ pé ah, àdéhùn tá a jọ sí ni pé àgbéjọba yìí fún alágbádá òun lẹni tó kọ́kọ́ tẹ̀lé àdéhùn kọ́lọ́wọ́n bá àṣàlékún àánú wọn wọ́n ti wà níwájú ọlọ́wọ́n ọba tọ́ ìjọba yìí wá padà sọ́dọ̀ bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ lẹ́lẹ́kejì tó ṣe ìjọba alágbádá ìjọba alágbádá yìí tó wá padà yìí bàbá Ọbásanjọ́ lè gbìyànjú tó pọ̀ lẹ́yìn ìgbà tí bàbá Ọbásanjọ́ ṣe ní 1999 wọ́n gbà ní 1999 wọ́n sì parí ìjọba ní 2007 tọ́ alhaji musa yàrá àdúrà ilẹ̀ nàìjíríà ò lè gbàgbé wọn nínú àwọn tó ṣe wàhálà títí títí kí ló dé tó yẹ pé àwọn èèyàn eré ẹ̀mí wọn eégún lórílẹ̀‐èdè yìí bàbá yìí fara jìyà fún orílẹ̀‐èdè yìí tòun ti bára rẹ̀ ò ṣe yá tó àsìkò wọn rọ ara ọ̀rọ̀ gbogbo èèyàn lọ́rùn àfà nínú àwọn olórí tó kú sórí sórí pẹ́sidẹ̀ntì nílẹ̀ ni bàbá yàrá àdúrà wa àfà ó kọ ọdún tí ó fi lo tẹ́nà rẹ̀ tẹ́ kù láyé kọ́lọ́run ní two thousand and ten di two thousand and fifteen láti pé ọdún márùn tọ̀dọ̀ tí wọ́n ní wọ́n lo ọdún kan títí bàbá tí ò fi parí papọ̀ àwọn náà ṣẹ̀ṣẹ̀ wá dìbò wọ́n á wọlé ọdún mẹ́rin tọ̀dọ̀ tí wọ́n àsìkò tí wọ́n náà da díẹ̀ àfà bàbá wa Muhammad Buhari wọ́n á gbà ní two thousand and fifteen àti two thousand and twenty three wọ́n lò láti two thousand and fifteen di two thousand and twenty three àsìkò wọn ọ̀dà ọ̀dà ọ̀dà mo ti dá ni ọ̀dà hmm, ọlọ́run dákun bá a sàwọn náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹ dákun ẹ já rò ó ẹja ronú bó là ń bórílẹ̀-èdè yìí lọ rí lẹ́yìn ìgbà tí bàbá wa Buhari wá ṣe dọ̀dọ̀ tí wọ́n tẹ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá wa ń bẹ́ńbẹ́ gbogbo ọdún tá à ń kábọ̀ látòkè délẹ̀ Nàìjíríà ò lè tó bá yìí ẹ dákun tó ìtọ́ lọ́hùn níbo là ń lọ gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́ńbẹ́ àtẹ̀yin mínísítà àtẹ̀yin alákòóso ìlú à ẹ mọ́ gbàgbé pé ṣàtúnṣe àlù á ní àyà tí kàfíìn ní kèyà má àwọn tó ṣe la ta lọ ni ó ó kọ gbogbo yín náà wọnú tẹ̀ lè tó jẹ́ pé ọlọ́run ó béèrè kálukú bá ọ lọ ṣe é wàlá yugi ní kàyà o má yé sí ìnẹ̀dá máa wàlá yugi ní kàyà o má yé sí ìnẹ̀dá máa. lọ́wọ́ báyìí àròjù tún ẹ nàìjíríà yìí mọ́ ebi ń para lé ebi ń parọ́ oko ẹ̀yin olórí wa Ẹjọ́ jókòó ká ronú ibi tá a lò ó lónìí nàìjíríà ò tí ì búlù tó báyìí rí o ó ti búlù ti tẹ rẹ́ẹ̀dì báyìí wàláyù gìdíkà yẹ́wọ́mà ìsínẹ̀ dáàmà ibẹ̀ náà àwọn tá a dá ọkọ lọ́nìí tá à ń wò pé ah, wọ́n ṣe dáadáa tí wọ́n ń kábàámọ̀ wájú ọlọ́run ibẹ̀ nu wọn tá à ń wò pé yẹn bú ni tí ń kábàámọ̀ wájú ọlọ́run ọba gbogbo àwọn tá à mẹ́bẹ̀ lónìí náà àwọn náà kábàámọ̀ bìṣídàtì àwọn ènìyàn omi náírù tẹ́budú fàtẹ́ńsà kí màtà láká ó karama tó bá dijọ́ ni tó bá di gbangba wájú ọlọ́run ọba wọ́n gbàgbé pé yẹn tẹ̀ jẹ́ pẹ́sidẹ̀ntì ẹ dákun ẹjá ṣe dáadáa fatúfìlì yaoma táwọbàlẹ hákì wàndà ẹjá lọ túbá gbogbo anẹ bàbá fẹ́ kí ìlú yọ ọdà agbòmìnira lónìí ìlú kọ̀ọ̀kan àdúgbò kọ̀ọ̀kan mínísà kọ̀ọ̀kan gọvnẹ kọ̀ọ̀kan tí owó ń sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn tí wọ́n ń gbé mi sani ẹkọ dànù o lè yí bẹ̀rù fi bẹ̀rù yí nǹkan kọ ẹjá ní ti pàápàdé Ọlọ́run jọkẹ o alámà fàátà wá sẹkìmìsì kọọmà gbogbo àwa tá à ń bẹ nírú ipò lónìí ẹ dákun ẹ já lọ dúró déédéé táwọn ọ̀kẹ́ là ń sọ yìí o bá a ṣe ń ṣèrántí lónìí wọn ò jí gbogbo wọn náà kalẹ̀ nù sáré pé tọ́ bẹ́ẹ̀ ṣe ṣe lú yín ẹ ṣe ṣe lú yín àdúrà tẹ́ǹgbà ìpè tẹ́ǹgbà nìyí wọn ń sọ lẹ́yìn yín nìyí báwa náà ṣe ń ṣe yìí àwọn ọmọ tiwa náà sọ lẹ́yìn tiwa orílẹ̀-èdè yìí ń tẹ́rẹ́ẹ̀dì gbogbo ọ̀nà orílẹ̀-èdè yóò ṣe lọ òkè padà bàbá president Tinubu tẹ́ ń bẹ́ńbẹ̀ lónìí ẹ bá ṣiṣẹ́ takuta àti gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ńbẹ̀ àsìkò yín yóò dìtẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin